ẹ dọ́kí ìròyìn lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ojú àwọn tó jọmọ china tó ń sanwó fáwọn agbésùnmọ̀mí ní nàìjíríà rèé o àṣírí tú po ìwé ìròyìn ilẹ̀ britain kan the times òun ló ṣàgbéjáde rẹ̀ wípé àwọn ọmọlẹ̀ china kan ló ń sanwó fáwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n fi ń ráàyè wọlé yìí wá tí wọ́n sì si, fi ń wú àwọn kùsàwà tó ń di àwọn ọrọ̀ àlùmọ́nì lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn fi yéni wípé àwọn ọmọ china yìí ló ń kó owó fáwọn agbésùnmọ̀mí tèyí sì mú kí ìmẹ́ ètò ààbò túnbọ̀ máa wà ní gbogbo ìgbà tó ń ti bí wọ́n ṣe fọgbọ́n ń lọ́bì fún wọn lówó kí wọ́n lè fààyè gbà wọ́n kí wọ́n sì lè kó àwọn ọrọ̀ àlùmọ́ọ́nì nàìjíríà lọ ìròyìn fi yé ni gẹ́gẹ́ pé ńṣe ni wọ́n túbọ̀ ń ṣe èyí láti ba ọrọ̀ ajé orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ gbogbo jẹ́ àti ti nàìjíríà kí wọ́n lè rápálá láti kó ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí lọ sílẹ̀ òkèèrè àwọn ọmọ China tọwọ́ bà ló ti pọ̀ rẹpẹtẹ gẹ́gẹ́ bí òǹkà tí wọ́n ti gbé síta bákan náà wọ́n ṣàlàyé pé àìmọye irú wọn bẹ́ẹ̀ tí wọ́n mú ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti ń wa góòlù tí wọ́n sì ti ń fojú wọn dánrin níwájú ilé ẹjọ́ bákan náà ni wọ́n ṣàlàyé ẹ̀ síwájú pé lọ́dún 2020 àwọn awakùsà mẹ́tàdínlọ́gbọ̀n tó tún fi máwọn mẹ́tàdínlógún míì òun tí wọ́n jọmọ ilẹ̀ China ni wọ́n gbámú ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà ní oṣù kẹwàá ní ọdún ọ̀hún kan náà ni wọ́n tún gbé ẹnìkan mú tó jọmọ China torúkọ ẹ̀ ń jẹ́ Gang Deng ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n wọ́n tì í mọ́lé fọ́dún márùn-ún lórí ẹ̀sùn kíkó ọrọ̀ àlùmọ́ọ́nì ilẹ̀ yìí lọ sílẹ̀ òkèèrè ara àwọn ikọ̀ tó jẹ́ ti agbésùmọ̀mí tí wọ́n sì ń fún ní owó náà láti rí àwọn ikọ̀ agbésùmọ̀mí ti Boko Haram pàápàá lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń fẹ̀yìn pa àwọn dúkìá àti ọrọ̀ àlùmọ́ọ́nì bíi irin góòlù àtàwọn nǹkan míì lọ sílẹ̀ òkèèrè àwọn tọ́wọ́ bà ni wọ́n sì ti ń fojú winá òfin báyìí bákan náà tí ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n tún sì ń báṣẹ́ nìṣó àmọ́ tọ́wọ́ ò tí ì bà wọ́n míì ìjọba ń ṣàlàyé pé ìgbésẹ̀ ṣì ń lọ láti ráwọ́ tó gbogbo àwọn tọ́rọ̀ kàn Olúwatóbilọ́ba Fásùgbà ló kàròyìn fún Bembeyeke TV ẹ subscribe ẹ tẹ notification bell option all ẹ ṣẹ́ ẹ̀ fáwọn ẹlòmíì kí wọ́n lè máa mọ ohun tó ń lọ nígboro ayé